olúwa ni jagunjagun. olúwa ni ni jagunjagun mi. olúwa olúwa ni jagun jagun mi. olúwa ni jagunjagun mi. olúwa ni jagunjagun. olúwa ni jagùn mi olúwa ni jagùn mi olúwa ni jagùn mi olúwa ni jagùn mi olúwa ni jagùn mi olúwa ni jagùn mi olúwa ni jagùn. mi olúwa ni jagunjagun mi. jagun jagun ni olúwa ni jagun olúwa ni jagun. Olua ní jagun jagun mi. Olua ní jagun jagun mi. Olua ní jagun jagun mi. Kò sí tole tó lè mi. Olúwa ní jagun jagun jagun jagun jagun jagun jagun jagun mi. jagun jagun jagun jagun jagun jagun olúwa ni jagun jagun mi olúwa ni jagun olúwa olúwa ni jagun jagun mi. Olúwa ni jagun. Jagun mi. Olúwa ni